tọ́bàrà fi hàn jáde kó nù alìjánná kìí sàlìjánná lè àti ṣe gírímà káà èmi náà ló wí mẹ́ ìmọ̀kọ́ Ibrahim Allah ní sọ̀rọ̀ yìí sọ̀fẹ̀rẹ̀ àwọn náà ìjọ tó náà kọ́kọ́ fẹ́ tẹ́tì Musa ìjọ sọ pé alaysa li mulku Misr ṣé kìí ṣe mi ni mo lọ́lá Egypt ni wa hadhihi al-anharu ń tó padà gbogbo náà la tó padà gẹ́gẹ́ yìí rẹ̀

ẹ́ tó kálukú sì tún rapọ̀ náà ṣe ṣùgbọ́n pé ohun tó bá ti yanjú tiẹ̀ tán ohun kálukú náà yanjú tiẹ̀ àkọ́kọ́ kò fẹ́ kan lọ pẹ̀lú ìsìláàmù rárá nígbà tí gbà ṣe aláwọn kí ní wọ́n yẹn níjọ́ tí nǹkan bá dá nìkan ni sísẹ́mù yẹn máa ń jọ wípé ó wúlò níjọ́ tí nǹkan bá bàjẹ́ ẹ̀yìn ó padà ara burú rẹ̀ tán lápàdà ara burú rẹ̀ tán ṣẹ́dá kòtò lọ́lọ́ mùsùlùmí a kì í ṣe níṣe èmi ètèmi ti tèmi ti tèmi kò fẹ́ ká lọ pẹ̀lú islam gẹ́gẹ́ bá ṣe sọ ìlú tọ́ ọ̀bẹ ọlọ́run ọba ò àbòsí tá a ṣe fúnra wa àbòsí tá a ṣe fẹ́ lòmíì náà tá a ti tọ́ sírù yà yí abẹ́lọ́run kó sàkóyí ní ẹsẹ̀ wa fún wa gẹ́gẹ́ bá ti wà àwọn ànábì ọlọ́run ọba ànábì adam ni àtànábì yunus nígbà tánábì adam kò ṣẹlọ́n ọlọ́run ni àdúrà rẹ̀ ń pé rọ́bà náà dọ̀lá àti ṣàgbòsí fúnra wa òun àti Hawa fa in lam taghfir lana wa tarhamna tí wọ́n ọlọ́run bá fi ṣàforíjì fún wa tó sì kẹ́ wa lanakunanna minal khasirin àwa náà tí ó ṣòfò ẹ wo nǹkan méjì tó fi síbẹ̀ tí wọ́n ọlọ́run ọbọ̀ bá ṣàforíjì fà kí ní jáforíjì izalatu sayyi'at aburú tá ti ṣe yìí sì wọ́n bá gbé lọ sọ pé ògùn wa bá parẹ́ lẹ́yìn ìgbà tí èèyàn bá rí yẹn àchífù magbira ní rahma tó mọ̀ ń wá ìkẹ́ ìkẹ́ ni inzalul khairat ọlọ́run wá sọ orí rẹ̀ kalẹ̀ rábẹ́ ọlọ́run ọba ọlọ́run àwa jẹ́wọ́ àṣà pé a ṣàbòsí fúnra wa tó bá ti wá acknowledge ìwọ́lọ̀ ṣàforíjì wa fún wa ọba ṣàfihàn wá kàwá náà sínú àwọn tí ó tọ́ sí kẹrẹ̀ ọba wá kẹwàá jẹ àwọn tí ó kẹwàá náà dẹ̀wọ́n àwọn tí wọ́n fi àjẹ́ wá ọlọ́run ọba dákò bá wa rọ kan wọn ẹ́ sàánú àwọn náà kan fi lè mọ̀ pé tọ̀kan kí àwọn ẹrú ọlọ́run ọba lẹ́ẹ̀ká wọn ṣe tóun wínú tí anábì adam wínú pípa inlam tẹ̀fún lana wàtà hamna lana kù nẹ́nẹ̀ mọ̀ kàfẹ́rẹ́ ẹni tọ́lọ́run ọba ò bá ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún kò tọ́ sí ti ọlọ́run bọ́lọ̀ bá kàn kẹ́ ó kàn sí fọ́dúlò fún ni so the first thing tẹ́yàn kan ṣe ni pé lásìkò tá ẹ̀yìn tó jẹ ká fi gúnmọ̀ jù rẹ̀ káwọn tọrọ astagfọ́lá kátọrọ àforíjì gidi ká sì má ti gẹ́gbẹ́ sísọ kìí akọ ọ̀sákọ́lẹ̀ mọ́ kìí sọ̀rọ̀ wípé àánú ah, òun gbọ́dọ̀ rí mi pé mo tẹ́wọ́ ń ta ni o kó ń kálukú tẹ́wọ́ ni o kó tẹ́ báyìí kó ga ẹ́ kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí kó gbàdúrà wa kó ṣe nǹkan rọrùn fún wa sùúrù tá ní tá fi lè go to nǹkan tí ń ṣẹlẹ̀ yìí tí ó fi dájú báyìí lọ́kọ̀ọ́lọ́ kó fún wa kọ́lọ́ mọ́jà bàjẹ́ nítorí pé yóò dá ẹ́ kó mú wa kó mọ̀ wọn ara lè wa kó mọ̀ wọn ìyàwó wa àtàwọn ọmọ wa nǹkan tá àbí ṣe tá fi lè tọ́jú ọlọ́ba kó pèsè fún wa اللهم صل على محمد وعلى ال محمد كما صليت alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa ala tó bí nǹkan bá rí báyìí kò sí èèyàn gbọ́dọ̀ complain náà èèyàn lament èèyàn lament ṣùgbọ́n torí ọlọ́run bó bá ti ń làmẹ́ǹtì tó ẹjẹ́ ká mọ́ ọlọ́run ní ká làmẹ́ǹtì fún jù ẹ́ ẹ má jẹ́ ká transfer aggression sáwọn ẹ̀dọ̀ ọlọ́run eh bí situation ṣe wà ní sèyí torí pàwà náà kà sí ní position of authority ní àwa náà dákùn ṣùgbọ́n àbá gbúrú ibú àbá àti pé àbá àfọgbẹ̀ kò sọ́ọ̀fù ẹnẹ̀tẹ̀ àbá analysis ọ̀tọ́lá mẹ́wà problem ta ní lu àìní gbogbo náà ló mọ problem kò sí solution náà ni analysis náà la máa ṣe yojúmọ́ a ṣe agbọ̀ rédíò agbọ̀ tv aka paper, a ṣe kí nìkan kan kálukú náà ní expert níbi problem nàìjíríà ṣùgbọ́n kò sí solution the only solution ẹ̀yọ̀ kan tá à mú fúnra wọ̀ ju pé government is not working eh question ni pé tí government ò bá work o sì ní o tún ní ọdún mẹ́rin ní ìlọ́gbọ́n púpọ̀ gbogbo bá bínú jù bẹ́ẹ̀ lọ ọdún mẹ́rin kan sàpé àbí bọ́ ìbá fẹ́ yọ kó yọ sàtọ́dún mẹ́rin ìtumẹ̀ fún ó jẹ́ ìyàfọ́dún mẹ́rin bó sanalysis jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n báyẹn kọ́ bàbá sí ń làmẹ́ǹtì ń kọ́ ká máa làmẹ́ǹtì sọlọ́nù ká máa làmẹ́ǹtì kò sẹ́yìn kẹ́tọ́ gbogbo akẹ́kẹ́ ká máa làmẹ́ǹtì nígbà tí ìnira bá ń báyìí ìyọ́lá àmọ́ ká máa yọ tọlọ́n kú ọlọ́run ní ká bẹ́ẹ̀ pé tọlọ́run àforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa wá ṣe nǹkan ọlọ́run fún wa Ayúbù alayhi salatu wassalam nínú àwọn anábì ọlọ́ ọ̀kan náà àwọn àfáà béèrè pé ọlọ́run bá pé Ayúbù ní sabir oyin hmm? ó ní Ayúbù inna wajadnahu sabiran abdu innahu awwab àríkó ní sùúrù àyùbù lọ́lọ́run sọ fún anú kùránì pé ọlọ́run ìní mọ́sá ní yàdùr ìnira mú mi o pẹ̀á ah, tẹ́ni tí sọ pé nìra mú lẹ́sọ̀ pé níṣù ó tún sọ fọ́lọ̀ pé ọlọ́run ìní mọ́sá ní ṣètọ́nù bínú sí wàhálà ń bá mi ṣètọ́nù fi ìjò wàhálà bá mi yá sí kàmí pé tẹ́ni tí ń làmẹ́ntì náà lọ́lọ́run tó wá rán ìgbóníṣùúrú ẹ́ àmọ́ kí ní jẹ́ pé èèyàn ní sùúrù bí tí èèyàn ti fẹ́ lamẹ́ntì nǹkan ọ̀rọ̀ pọ́lọ́wọ́n bá ní bá ń dà rẹ̀ lamentation fẹ̀ sí ó ń sùúrù náà lọ sí kàṣì ẹgbọ́ fún ẹ̀pọ́ lọ́wọ́n bá ní kí ni Ayúbù ṣe Ayúbù sọ fọ́ lọ́wọ́n ìní mọ́sàlẹ́yà dúró wà á ń tà àròhámọ̀ rọ́ ìní ẹ̀hẹ́n tàfẹ́nu ọlọ́run ìnira ń gbá mi ní ìwọ ọlọ́run bá lọ́ba ni tí ó bá kẹsàn-án kọ́lọ́run ló dọ́là rẹ̀ jẹ̀ sí àwọn ìwọ ọlọ́run bá lọ́ba àmì yìí ń làmẹ́ǹtì against ọlọ́ ẹ́ èèyàn máa ń làmẹ́ǹtì fọlọ́ èèyàn kì làmẹ́ǹtì against ọlọ́ kí èsì máa làmẹ́ǹtì against ọlọ́ pé ah, ọlọ́run why me i don't deserve this you deserve worse than that àwọn ìjíjọ́ tí ìyàbá ti rí àràtà pé why me why you go kí ni ó ṣe fọ́lọ̀ tí òfin ní jẹ́wọ̀ àmọ́ ìyàmọ́ sọ ọ́nà pé ọlọ́run kiri ipò ọ̀dápọ̀ ìwọ̀lọ́bù oníkẹ́ ẹ́ ìgbẹ́gbà tí àyúbò sọ ń kọ́ ìwọ ọlọ́run ọba lẹ́bi tí ń kẹ́yàn jà wọn tí ń kẹ́yàn lọ so ọlọ́run ọba láwọ̀ kọ́ ṣe fún nínú òkè ọlọ́run ọba ọlọ́run wà pín fáwọn tí ó kẹwà àmọ́ ń jọta bá ti jọta ọlọ́run wa kò ní sàwá sanálísìsì ẹ́ tàdá sí lọ wá yanjú ńbẹ ọ̀kan nù so ni àwà ni wọ́n gbé ee eh, ọlọ́run bá pè ní sọ́bìrì onísùúrù ǹdẹ́sàkó làmíntì fún sí ọlọ́run bá ní làmíntì fún ẹ̀yìn ó rí pé ibi tẹ́sìmọ̀ pé tọ̀ lamentation kọ́ àdúrà lòun fi lẹ́yìn bàtọ́ lọ́wọ́ bá sọ ọ́ tán kó ní ìnímọ̀sá ní ẹ̀dùn wa anta arhamur rahimin ọlọ́ni fastajabna lahu àdáàlú ẹgbẹ́tọ̀ lamentation tẹ àdúrà ló jẹ́ ẹ̀ká náà mọ̀ sí lamentation tí ó make sense a sọ pé nìrò mú wa bọ̀ tí ìrìnà bá ti mú wa ń kọ́ ọlọ́run làkọ́kọ́ bẹ́ẹ̀ bá sọ fọ́nà pọ̀ ọlọ́run bá ìnira mú mi sẹ́sìn pé nílùú wa tẹ́lẹ̀ wọn kàn sọ pé wọ́n ní population àti pọ̀jù náà tẹ́lẹ̀ tàbí làwọn kan sọ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kú gan àwọn tẹ́ sọ wọ́n rò kútọ̀ minus one oúnjẹ tiẹ̀ náà tó yọ kú náà wọ́n wí sókò solve anything bọ́ ọlọ́run ọba tó kú òní ń kẹ́ gbogbo èèyàn ọlọ́run bèè fi yàn lẹ̀ so ọlọ́run ọba sọ pé fastajabna lahu àdáa lóhun fakashafna ma bihi min dọ̀rẹ̀ ìnira tí ń pè wá fún wa atainahu ahlahu wa mithlahum ma'ahum rahmatan àwọn ará ilé rẹ̀ tó lose eh àti a tún fún padà a fún nírú tó bẹ́ẹ̀ lọ eh rahmatan min indina ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ẹ wodu ìkẹ́ seri ìkẹ́ kó tó di pé èyàn rí èyàn wà kọ́ sọ fọ́lọ́run bí pé wà sí wala takilna ila anfusina tarfata ayé ọlọ́run ìkẹ́ rẹ̀ láàrín kan mọ́ dá wa dá la mọ́ rí wa ifun níṣẹ́jú kan àbọ̀lọ́run bá sọ tó gbogbo tábà ṣe dákò tó ẹgbọ́n ọlọ́run bó mú wa dúró kábẹ́ lọ́run ọba every time every time every time wọn kó gbáìdà àwọn tó wà ń bẹ láti sí náà kọ́lọ́run wa mọ́ dé àwa náà síra wa hmm? ẹ máa ń sọ tó bá yẹ pé ibi tá a bá ṣe ṣe ní ń ṣe kí ni kàrámà báyìí ìjọba ní ìṣẹ́lẹ̀ ìjọba ní ìṣẹ́lẹ̀ ìjọba ṣébi tá a lọ lè kọ́lé sínú gbó náà ta development sí ìjọba àwọn fóyẹn wà ń bẹ ìbára la lọ́ra lẹ́ ń bẹ àti ìbá láìpù lọ kásà ti ṣe ìwọ̀n yìí tábà lè ṣe níwọ̀n bá kásì wà lè jẹ́nà ní kókó ẹ́ bá ṣe pàra wa náà ló bá ti mọ márùn tó jò lórí wa nísìn àti ìmọ̀ èyí jẹ́ o so ká mọ̀ yọ̀tọ̀ ọlọ́run bá kó so èyí ó mọ̀ pain àwọn ànẹ́bí ọlọ́run tó jù wá lọ pain kódà ìbànújẹ́ sì bá wọn ṣùgbọ́n kí ni ìyàtọ̀ tí wọ́n ní pé ní tàǹtí bá ní ṣe wọ́n tètè máa ń líǹkì ẹ̀mọ́ lọ ẹgbọ́n tí Yakubu wí ó fíìlì pé Yusuf ọmọ òun ò rí ó ní innama ashku bathi wa huzni ila Allah ẹni tí ní tí ń làmẹ́ǹtì fún tí mò ń pariwo sí ní tí ń go to ní pé ọlọ́run ọba bathi òun ní ìbànújẹ́ tó ṣe pé nísìn ó spẹ́ǹsì gbogbo ara mi ó wọnú gbogbo gbogbo organs mi a àti ìbànújẹ́ tó hàn náà ọlọ́run bá ní ṣe sí so kò sí tó bá rí pé èèyàn làmẹ́ntì mọ́nà bá ti làmẹ́ntì ẹ̀dá kan èèyàn làmẹ́ntì ṣẹ̀dá ọlọ́run ẹ ọlọ́run là gbogbo ìnira tá ti ṣe pé fún wa fún wa ṣínà fún wa bá ṣe fún ọlọ́run kọ́lọ̀n kó kára mọ́nú wọn gẹ́gẹ́ bá ti sọ fúnra wa náà ní ọ̀sẹ̀ tó kọjá ṣe rí gbogbo anybody tọ́lọ́n bá kẹ́ tí bá ń rápá gbé àbẹ́yìn tọ́lọ́n bá ń sọ bá ní success ọlọ́run bá success tọ́lọ́run bá fún yẹn náà kọ́ ó fún torí àwọn èèyàn tó wà pẹ̀lú ẹ̀ náà torí àwọn èèyàn tó benefit lọ́dọ̀ ẹ̀ sáàdù bùnà bí wàkọ́ ìdọ́lá àlùhó náà wọn tàbí ànábì sàlá lọ́sọ́lá ẹni tọ́lọ́run bá kẹ́ ni ó lágbára gan-an tó bá àwọn ni

wọ́n ìkìláṣíhìn pẹ̀lú àfọ̀mọ́ wọn lọ́sàn pé bá ti ní nǹkan lọ́wọ́ lóòtọ́ yóò súnmọ́ lọ pé bẹ́yìn ṣe lágbára tọ́ tẹ́yìn se gbogbo ẹ̀tọ́ àdúrà tí wọ́n náà ń kún ọlọ́run mà pé tán bá ti lè wín ènìyàn àníwọ̀ ọkọ̀ jẹ́yà so tálíkà débi olówó olówó náà níbi tálíkà ọlọ́run bá kó fún alágbọ̀yẹ ẹ̀sìn rẹ̀ sùúrù àti ládá tọ́lọ́run bá fẹ́ tó bá ṣe sùúrù ọlọ́mọdé wa kó wá bá tún ìlú wa ṣe ó sì jẹ́ ní sábàbí fún akójá lè padà sọ́dọ̀ ọlọ́run gbogbo àpẹẹlẹ̀ náà bá fi padà sọ́dọ̀ ọlọ́run oore ni ẹ̀ tó dàtọ́rọ̀ bá dé ńkọ́ o àní fi balẹ̀ jẹ́ ọ̀bánà látó sí olúbánà bá dàgbà àdéhìtánà wàhábùlánà mẹ́rin látó nǹkan àmọ́ta iná káńtà lọ wàhábù اللهم اغفر لنا خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسمائنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعل الوارث منا ويسرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا لا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك قوم الى صلاتكم